أيها المشايخ الإخوة في الله والأخوات السلام عليكم ورحمة الله وبركاته أدعو الفون àwọn àti pé ọjọ́wá ní mùsùlùmí àjọ wọn kọ̀ sọ̀tánù tààdà orílẹ̀-èdè mùsùlùmí náà ìjọba tó lè kí oṣù wa lè sí láti kọ́ pàdé ọlọ́run wa àtọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà pàdé ọlọ́run wa subhanahu wa ta'ala ìfẹ́ àti ìyànà ìdúró mọ́kànlá ìdarí ìgbọ̀nsán wa. Nam àfihàn fún oríire pé ọlọ́run bọ̀ sọ̀tánà wọ̀tàánà ó kàwá máa ọ̀kan nínú àwọn tí ó ṣe oríire lásìkò yìí alẹ́kọ̀ọ́ mọ̀tánà sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀m àmìgìdì kúlù náà sí yàwó ìlú bàbá yàwó nàfsà bàbá òtẹ́kù ha ọmọ òbí kò ha àmìgìdì kò fẹ́ni tí kò ní ibi tó ń lo àsìkò rẹ̀ tó ń lo ìsẹ̀mí ayé rẹ̀ sí ẹlòmíín bẹ yóò lọ síbi tí yóò ti ṣoríire yóò lọ sí àwọn nǹkan tí yóò sọ di ọmọ àlìjẹ́nà ẹlòmíín ti ń bẹ yóò lè sẹ́mi ayé tiẹ̀ síbi tó jẹ́ pé gbogbo àsìkò tó bá lòun bẹ́ẹ̀ wọ́n máa kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún ni irú ìjókòó báyìí nínú àwọn àjókòó oríire ni torí pé anna rawdatun min riyadil nínú ọ̀kan nínú àwọn àbàtà àlìjẹ́nà tó jẹ́ pé ẹni tó bá kópa nírú àwọn ìjókòó báyìí èrò ẹni bẹ́ẹ̀ ó ti ń sún ara rẹ̀ mọ́ oríire lọ́dọ̀ ọlọ́run ọba kàmúgbàgbé hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu sanagwa Muhammad sallallahu alayhi wa sallam sanagni inna lillahi malaikatan sayyara yaltamisuna majalisa dhikr anabini àwọn malaika kan bẹ tẹkulu ojúṣe tí ọlọ́run ọba náà kó tó di pé wọn bá wa continue election náà wọ́n ní mọ́tò ta fẹ́ pe nọ́mbà rẹ̀ yìí kó búlọ́ọ̀kù àwọn ẹlẹgbẹ́ rẹ̀ so ẹ̀pẹ́ seven nine five bl ẹ̀pẹ́ seven nine five bl ẹjọ́ kí a lọ bá wa fi kúrò náà ṣe. naam ìjókòó dáadáa ni ìjókòó àti dọ́ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí pé àwọn màláíkà nígbà tí wọ́n bá padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́ bá fi wọ́n ṣe ẹlẹ́rìí pé òun ti forí jìn àwọn èèyàn wọ̀nyí òun ti kẹ́ wọn òun ti là wọn níbi ìyà náà wọn ni àwọn màláíkà mọ̀ sọ fún ọlọ́run ọba subhanahu pé inna fulanan laysa minhum innama jaa li hajatin kò ní intention láti wà pẹ̀lú wọn anabiwa muhammad sallallahu alayhi wa sallam oní ọlọ́ọ̀bù mọ̀ sọ fún wọn sọ umul qawm la yasqa bihim jalisuhum àwọn olóríire nìyẹn ẹnìkan ò ní bá wọn jókòó kó dolórí ibú irú àwọn jókòó báyìí nínú jókòó tó yẹ kí ó yá mùsùlùmí tó yẹ kó yá mùmìnì lára ni eré ló fà á tó ti jẹ́ pé ọ̀kan náà àwọn afẹ́ ẹ̀sìn كما سي عبد الله بن عون البصري رحمه الله تعالى وني ثلاث أحبهن لنفسي والإخوان وني كم تاكم به mo máa ń fẹ́ fúnra mi mo sì máa ń fẹ́ fún àwọn ọmọ ayá mi tó kí mẹ́tẹ̀ẹ̀ta yìí dáadáa ni. ẹ̀ríkọ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oríṣàlàyé yìí fún wa pé la yuminu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ànábì ní èèyàn kìí ṣògbàgbé òdodo nítòótọ́ títí tó fi jẹ́ pé dáadáa tó ń fẹ́ fúnra ẹ̀ yóò fẹ́ fún ọmọ yẹ nam torí pé àdìsí yẹn mọ̀fúnmu rẹ̀ mọ̀fúnmu dáadáa ni a ní sọ pé la yuminu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi ọmọ tèèyàn ọlọ́nkadà àkókò kú ọwá wíṣì pé ọmọ ọmọ ẹ̀yà rẹ̀ náà kó náà kó lè mọ bó ṣe pé lára ìtumọ̀ àdìsí kọ́ni léyìí ما يحب لنفسه من الخير إن تفف العالي من دادا أخو عبد الله بن عون الأنصاري البصري رحمه الله وليوم فين كمتا فعره والإخوان أتيا وما يوم نفسي ولهذا القرآن هذه السنة أن يتعلموها ويسألوا عنها والقرآن أن يتفهموه ويسألوا عنه ويدعو الناس إلا من خير oníkẹ́kùnmọ́hún òun ẹ̀rí kó jẹ́ pé ta bá kójọ báyìí a máa ṣàlàyé fún wa kí ni súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ká máa ṣe àlàyé fúnra wa kí ni àjọyé àwọn nǹkan tá a máa tá a ká sórí nínú Al-Qur'an bákan náà kò jẹ́ pé tá a bá kójọ báyìí lórí dáadáa òun la máa sí ọlọ́run subhanahu wa ta'ala tó ní kí a kójọ sórí dáadáa abẹ́ subhanahu wa ta'ala gómìnà ìgbékè ilé púpọ̀ ní inú sẹ́mi wa kó sì dá ní ìjọsìn fún wa náà nǹkan tí wọ́n ní kí a فتنة التطاول على الصحابة والعلماء الربانيين èyí a lè tún sí fìtínà àdánwò tí ó ń bẹ níbi ìmọ̀ sọ ọ̀rọ̀ òdì àbí ìmọ̀ wo akùtọ́ tí àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam khususan àti àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ ẹ̀sìn umuman pé ká sọ ọ̀rọ̀ kò tọ́ àbí ká sọ ọ̀rọ̀ òdì tàbí ká ṣe ìṣe kò tọ́ sí àwọn tí wọ́n jẹ́ àwọn sàhábà àti sí àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ àwọn sábà wà fadilatu shaykh ad-doktor Luqman Idris hafidhahullah wọ́n ṣàlàyé fún wa kí ló ń jẹ́ alifitna èyí alifitna ọ̀nà ni al-ikhtibar wal-imtihan ọ̀nà ni àdánwò àmìwò ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà ni as-sarfu an al-haq nǹkan tó jẹ́ òdodo kí ojú èèyàn kókó níbi òdodo lọ sí dirọ́ ọlọ́bàá ń sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bá ni wa in kadu la yaftinunaka 'ani alladhi awhayna ilayk lìtọ̀fẹ́rì علينا غيره. wọ́n ní àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n bá ní agalẹ̀ ní wọn ò bá fìtínà wà níbo Muhammad sallallahu alayhi wa sallam kó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tí ọlọ́wọ́ bó sọ ọ̀tọ̀ ní nǹkan tó sọ ó fi hàn sí alifitnatu asọ́dù alẹ́sẹ̀bíl wàlá asọ́dù alẹ́sẹ̀bíl ojú ọ̀nà ọlọ́wọ́ bá ojú ọ̀nà níbo Muhammad sallallahu alayhi wa sallam kí ẹ̀mí àtàrí èèyàn kúrò ń bẹ́ẹ̀ na ní bẹ́ẹ̀ náà ni àdánwò ara nínú A ní àdánwò ara nínú ààrẹ àtòníranran àìsàn bẹ́ẹ̀ náà ni àdínkù nínú dúkìá fìtínà ní gbogbo ilé ọlọ́ba ni àhásíbà náà sọ àyè tọ́kọ ẹ̀yà a àmẹ́nà wàhùn láàyè sànù yín tàbí ní fìtínà yìí kan sí òfẹ́jú ni. ṣùgbọ́n ọ̀nà méjì ni fìtínà máa ń gbà wá ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni tọ̀ríkù aṣahawat ojú ọ̀nà ìfẹ́kùfẹ́ tayé ọ̀nà ẹlẹ́gbẹ̀jì òun náà ni tọ̀ríkù ṣubuhat ojú ọ̀nà ìrújú àti kí ọ̀rọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kó dàrú mọ́ eléyìí ni ọ̀nà méjì tí fìtínà máa ń gbà wáyé àfáàjọ sheikh mashhur hassan ali salman hafizahullah wọ́n ní àwọn ọmọnìyàn fìtínà méjèèjì náà láàmà kojú wọ́n ní àdáwòl insan ọ̀tá àwọn ọmọnìyàn wọ́n ní ashahawat wa shubuhat ọ̀tá ọmọnìyàn wọ́n náà ní ìfẹ́ tara ìfẹ́kúfẹ́ tayé bẹ́ẹ̀ náà ìfẹ́kúfẹ́ tẹ̀sìn wọ́n ní ṣùgbọ́n fìtínà tó shahawat ìfẹ́ títí ara ìfẹ́ títáyé pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí a bá jẹ́ olùgbàgbé òdodo ọlọ́ọ̀bọ mú eléyìí lọ bí zawaj tí a bá ṣùgbéyàwó nígbà mo sí àdìsá náà zùmáàlì kẹrọ bí muhammad sallallahu alayhi wa sallam anábì ní idha tazawaja al-mar faqad istakmala nisbi falyattaqillaha fi nafsi baqi ẹni tó bá ti ríyàwó ṣe ó ti rí ìlàjì ẹ̀sìn rẹ̀ ó kàn sínú àwọn nǹkan tí máa ń dá fìtínà ẹlẹ̀ fún yàn àṣàwá àṣọ̀bọ̀hà ìfẹ́ tara àti ìfẹ́kùfẹ́ nínú ẹ̀sìn ọlọ́run bá ti la ẹnìyẹn níbi ìfẹ́ tara nìyẹn fàlíyẹ́tẹ̀kì láhà fi lẹ́sìn bá fi ó kú bí ó sì sọ́ra rẹ̀ níbi ìfẹ́kùfẹ́ níbi ẹ̀sìn ọlọ́run ọba wọ́n ní ṣùgbọ́n máa wùdú nílẹ̀ ẹ̀yìn tá a bá ti wá rí àwùjọ tá a ti ń kọ́ra wa lọ́rọ̀ ọlọ́run ọba tààfin kọ́ra wa ní súnà níbọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìfẹ́kùfẹ́ títí ẹ̀sìn yóò sàkúrò mbẹ́ yóò wá jẹ́ pé èèyàn ó jẹ́ tó jẹ́ pé yóò jẹ́ ẹni tó jẹ́ pé yóò mọ ìlú ìsẹ̀mí tó bá tọ́lọ́ wọn bá muhammad mu eléyìí ló fi jẹ́ pé fìtínà èyí tí wa sọ̀rọ̀ fìtínà fẹ́ tara nìyẹn ṣùgbọ́n àbámuhùmá tí nǹkan bá wà ìpamọ́ jù kan èyí tó tóbi jù ń bẹ́ẹ̀ òun náà ni fìtínà tinú ẹ̀sìn ẹgbẹ́ àwọn onímọ̀ wọ́n ṣàlàyé fún wa pé àgbọ̀dọ̀ máa tọrọ kú fúnra wa bí fìtínà ò bá ṣẹ̀rí kó tó tó bá jẹ́ tara tó bá jẹ́ tẹ̀mí àgbọ̀dọ̀ tọrọ kú fúnra wa nítorí àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní la yatamannayanna ahadukumul mawta lidurrin nazala bihi fa in kana labudda fa'ilan falyaqul anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ní ẹnìkan kò gbọdọ̀ tọrọ kú fún rẹ bí ó bá àṣẹ rí kí àìríná àìrílò tí ó bá àṣẹ rí káìsàn yóò tó anábì náà gbọdọ̀ tọrọ kú ṣùgbọ́n tó bá di bí fìtínà tẹ̀sìn kàkà kí fìtínà ó bá ẹ̀sìn èèyàn kéèyàn ó máa lọ sọ́dọ̀ ọlọ́run ọba ó bẹ́tà rẹ̀ ní fèsì ó fẹ́ bẹ́tà rẹ̀ nítorí adé ti Jabir Abdullahi radiyallahu anhu gbogbo alámọ̀ adé ti yẹn hadith abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu bákan náà hadith fima yakhtasimu al-mala'u al-a'la ẹ̀rí pé níparí hadith yìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa máa kọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó máa máa kọ́ ní du'a ni ọlọ́run ọba ló kọ́ ànábì ní du'a wa mimma allamahu rabbuhu nínú tọ́lọ́run ọba rẹ̀ kọ́ òun náà ní kíkọ́ máa sọ pé allahumma ìwọlọ́wọ́ bá inni as'aluka fi'la al-khayrat wa tarka al-munkarat wa hubba al-masakin wa an taghfira li wa tarhamani wa idha aradta fitnata qawmin fatawaffani ghayra mafsun ìwọlọ́wọ́ bá tí fìtínà bá fẹ́ ṣẹlẹ̀ tí ó bá ti mú ẹ̀sìn mi lọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó má ṣàlàyé pa mí lẹ́ni tí fìtínà ò ní bá òmìnira tó tóbi dínú fìtínà tó lè bá ẹ̀dọ́ ọlọ́run èyí tó tóbi jù nínú fìtínà tó lè bá ẹ̀dọ̀ ọlọ́run ọba òun náà ni fìtínà tẹ̀sìn fìtínà tó tatawuli ala sahabati khususan wal ulamai umuman min a'zami al-fitan àwọn afẹ́rẹ̀sìn àti àwọn sọ̀hábà sọ̀lá radiyallahu anhum ṣáájú tí ìmọ̀ fi ẹnu àbùkù kan wọ́n ìmọ̀lò ẹ̀kọ́ pẹ̀lú wọn ó tóbi gbogbo fìtínà ayé lápapọ̀ lọ tí wọ́n bá papọ̀ nítorí pé áàdì il fìtínà tó pé fìtínà tẹ́lẹ̀ yìí tasudu ani sabil wal haqq yóò di wa lọ́wọ́ láti rí ọ̀nà Ọlọ́run ọba tọ̀ yóò di wa lọ́wọ́ láti tẹ̀lé òdodo fìtínà yìí tóbi púpọ̀ bákan náà fìtínà tó jẹ́ pé yóò ba ìpìlẹ̀ tàlákì wà ọ̀nà tá à ń gbà rí ẹ̀rí tá a fi ń ṣe ìsẹ̀mí ayé wa àti ìsẹ̀mí ẹ̀sìn wa tá a bá ti fẹnu àbùkù kan àwọn sàhábà tá a bá ti fẹnu àbùkù kan àwọn onímímọ̀ yóò bá ọ̀nà yẹn jẹ́ bó fẹ́ pé níbi tá a sùn parí náà ni èlé ló pàtó jẹ́ pé afọ àwọn àgbà Abdullahi ibn al-Mubarak rahimahullahu ta'ala wọn ni la yanbaghi li 'aqilin an yastakhifa bi thalatha wọ́n lẹ́ni tó bá jó nílà akẹ́yìn kò gbọ́dọ̀ fi ran àwọn èèyàn mẹ́ta kan kò gbọ́dọ̀ fi wọ́n ṣeré al-ulama wasalatin wal-ikhwan àwọn onímọ̀ àwọn ìjọba àtàwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn wọ́n ní man istakhaffa bil-ulama dhahabat akhiratuhu ẹni tó bá fi àwọn àfẹ́ẹ̀sì ṣeré tí ò bá gbà fún wọn tí ò bá gbà fọlọ́run látara wọn alìkìyàmà rẹ̀ ó lọ alìkìyàmà rẹ̀ ó bàjẹ́ wọ́n mẹ́ni sàkọ́fà bí sàlàfà yìí zanaba tuntun yá ẹni tó bá fi àwọn ìjọba tọ́lọ́wọ́n bá gbé agbára fún ẹni tí ò bá fi tí wọ́n ṣe ayé rẹ̀ ó bàjẹ́ téèyàn ò bá fẹ́ mà téèyàn ó gbàyọ̀ǹda ibi tí wọ́n fi zẹ́gzẹ́gì sí ẹ lọ wò ń bẹ̀ ẹ ti mọ̀ pé ọ̀dìdá abẹ́t dùnìyà ọlọ́run bá kó sàánú rẹ̀ nípa àlẹ́ áhẹ́rà rẹ̀ ó má bàjẹ́ báyé ṣe ń bàjẹ́ lọ. wọ́n mẹ́rin sàkọ́fà bí ẹ̀kọ́ wa bá a bá tún lò àtò ẹni tí ò bá lákọ̀ọ̀kan sí àwọn ọmọ ẹ̀yẹ́ ẹ̀sìn tájọ́ ti Islam tájọ́ ti súnà ọmọlúwàbí rẹ̀ ó lọ kódà kó mọ kí ó tẹ́ kẹ́ni kó mọ kí ó dùkọ̀ mọ́sùn lọ kẹ́niyẹn kó jẹ́ pé tíra tó ń bẹ lọ́pọlọ rẹ̀ kó jẹ́ pé ojú ti ṣámìlà lọ záàbà tí mo rò àtò ẹni tí ó bá ti fi ọ̀rọ̀ ọmọ ẹ̀yẹ́ ẹ̀sìn tí ó bá ti fi ṣe kókó ọmọdé rẹ̀ ó lọ. Nàmíyà F1 Lima al-Hadith Anil Fitna. Kí ló fà á? Táàtì ẹ̀rù pé fìtínà gan-an agbọ̀rọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. Fìtínà tó sọ̀rọ̀ nípa rẹ̀ ọba tó dẹ́wà subhanahu wa ta'ala wọn ni wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́ọ̀bá gan ni ká páyà fitna àwọn ẹlòmíì wọn ní ní tí ò jẹ́ káfà yẹn sọ̀rọ̀ yẹn ó ń páyà fitna ni fitna wọn tó páyà ni ọlọ́ọ̀bá gan ni wattaqu fitna ọlọ́ọ̀bá ni páyà fitna yẹn fún fitna àwọn sọ̀rọ̀ bá ní bọ̀ sallallahu alayhi wa sallam جيجي بحذيفة رضي الله تعالى عنه وإن كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأل عن الشر مخافة أن يدركني ونيا ونيا ومن بيري دادا لو نبي محمد صلى الله عليه وسلم دنيا ما بيري كيجي ما ما بيري لا برو مخافة أن يدركني كما باقوسين وابروين tó túmọ̀ sí pé ìmọ̀ọ́mọ́ aburú ìmọ̀ọ́mọ́ fìtínà nínú ọ̀nà tí ò ní jẹ́ kí èèyàn kó síbẹ̀ ni Abu Hurayrah radiyallahu ta'ala anhu yaqulu fi ma rawahu al-Bukhari wa ghayruhu wala Abu Hurayrah radiyallahu anhu ó ní hafiztu min rasulillahi sallallahu alayhi wa sallam wi'ayn ó ní àjẹ̀dú méjì ó ní mo fi mú mi ìmọ̀ Muhammad àjẹ̀dú náà ní sáà ó ní agbẹ̀dú méjì ni mo mú mi mọ̀ sí lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní amma ahduma faqad bafafu ó ní agbẹ̀dú àkọ́kọ́ gbogbo pẹrẹpẹrẹ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ọmọ mo ti fọn káàkiri sáyé wa amal akhar ṣùgbọ́n agbẹ̀dú kejì ń bẹ tó jẹ́ pé agbẹ̀dú mọ̀ náà ni lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam tí mo fi gbá ìmọ̀ ó ní falawo bafafuhu قطع هذا البلعوم يعني الحلقوم وزنا ومعنى ó ní tí n bá gé tí n bá tú pẹrẹpẹrẹ tó ń bẹ nínú agbẹ̀dúkejì yìí gògóńgò mi yóò lọ sí i ó túmọ̀ sí pé ìsẹ̀mí ayé mi ó ní gbogbo ìṣeré yẹn àwọn kan náà wọn sọ fún ìyá àwọn bábọ́ sínú hadithi wọn ni a sọ fún ètò pé méjì lè bàjẹ́. ọ̀tọ̀ ní iná àjò ọ̀tọ̀ lẹ́yìn àjò zọ̀hìrí ń bẹ bàtìní ń bẹ wọ́n ní àbúrò sọ pé wa a mẹ́lẹ̀ áhùn fàlàwù bàtàkù kó ti àádàlbọ̀lọ́rùn afọ́jà al-imam al-Qurtubi rahimahullahu ta'ala nígbà tó ń sàlàyé hadith Abi Hurayrah yìí wọ́n ní qala ulamauna ta'ajjabtu بل تعجب فعجبوا الإمام القرطبي رحمه الله تعالى يقول قال علماؤنا <laughs> شيخنا علي بن حسن الحلبي من قال إني عالم فوجاهل في قرطبي بن قال علماؤنا هذا من هو لكن قال رحمه الله قال علماؤنا وهذا الذي لم يبثه أبو هريرة رضي الله تعالى عنه وني انت أبو هريرة تسيطان وخاف على نفسه تنقى أفره tó ń bá tú agbẹ̀dú yìí tó ń bá tú bọ́ta ẹ̀mí òun lọ sí wọ́n ní fìlì fìtìnà sí ọ̀rọ̀ fìtìnà ni ó mẹ́gbẹ́ fìtìnà ó tó sọ́ra fún torí ká lè bá sọ́ra fún òun náà lábí ń sọ nípa ẹ̀ يا إخوان نوا بابا صبات الدوامة ويا كم نبغى الصحابة نبغى محمد صلى الله عليه وسلم نوا با فضيل الصحابة خصوصا والعلماء الربانيين عموما كما بقى قسموا في اثنان قاموا والله تيم صحابة الصحابة محمد أتمنى مما نشوفي eléyìí ó jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ lẹ́yìn gbàtà àti mẹ̀dí tó fi ẹ̀ká sọ̀rọ̀ nípa fitna alkhutwatu taliya awithaniya ìgbésẹ̀ tí ó tẹ̀lé yẹn ya ikhwan à ń sọ ní ṣókí nípa asbáàbù àtàtọ̀wọ̀l alàṣọ̀hábàtì wal kí làwọn nǹkan tó ń fa lánàá àti nǹkan tó ń fa lénìí táwọn èèyàn fi ń ṣe àìlẹ́kọ́ pẹ̀lú àwọn sọ̀hábà nàbà Muhammad àti pẹ̀lú àwọn onímọ̀ ilé ò jẹ́ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yóò mọ̀ dá lórí nǹkan tí mo pè ní alfarku bayna nasihati wa ta'yir wa bayan man yubajjal ومن يعير ممن ينتسب أو ينتسب إلى العلم ìfilsẹ́ ilé kíta òun náà ni àlàyé ní ṣókí nípa ìyàtọ̀ tó ń bẹ láàrin ìfinisẹ̀sìn àti ìní ìtara tàbí ìní àbábọ̀ àdínìlà kó jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ọba kámọ̀fẹ́ jẹ́ kábùkù kan ìyàtọ̀ wo ló ń bẹ láàrin pé àfẹ́ jẹ́ kábùkù kan ẹ̀sìn ọlọ́run ọba àti pé afẹ́mọ̀mọ̀ fi olùmọ̀ kan àbí akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kan afẹ́mọ̀mọ̀ fi tẹ̀sìn tó fi ọ̀pọ̀lọpọ̀ àwátá jẹ́ ọmọ àyà bí sì jì lórúkọ pé afẹ́ jẹ́kẹ́sìn ọlọ́run ọba kábùkù mọ́kànlá á sì máa tàbùkù àwọn èèyàn á máa tàbùkù àwọn ọmọ ẹ̀yà náà abala kan lélẹ́yìí abala lẹ́ẹ̀kejì bayanu man yubajjal wa man yu'ayyar minal ulama nínú àwọn olùmẹ̀sìn àwọn wo là á máa ń gbé láńkẹ̀ àwọn wo là á máa ń gbé sókè àwọn wo là á máa ń rìn lẹ̀ sheikh wa Uthaymin rahimahullah wọn ni laysa kullu alimin yakunu fiqatan gbogbo ẹni tó ń bá pè láàfáà kọ́lẹ́ ní àpọ́nlé ni mo sọ pé man yantasibu ila al-ilm aw yuntasabu ilayhi ẹni tó jẹ́ pé àwọn èèyàn rẹ̀ ń pè pé nínú onímọ̀ ẹ̀sìn ni tàbó náà sọ pé ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ibi táwa kẹ́kọ̀ọ́ dé àwọn wo là á pínlé àwọn ni a máa ń tàbùkù wọn eléyìí náà ṣe pàtàkì ànúkọ̀tọ̀ rọ̀bìà ìpele ẹlẹ́ẹ̀kẹrin bíi ìdílé láì tààlà مطالع شو كي nípa من هم الأصاغر من هم الأصاغر أو مفهوم الأصاغر الوارد في حديث النبي صلى الله عليه وسلم من أشراط الساعة أن يلتمس العلم عند الأصاغر أنا أبو محمد صلى الله عليه وسلم من حديث الصحيح أنا بني نطيع القيام انتبه òun náà ni kó jẹ́ pé àwọn èèyàn yẹpẹrẹ àwọn èèyàn kéékèèké ni wọ́n máa kọ́ ìmọ̀ lọ́dọ̀ wọn kí ni kee èèyàn kéékèèké eléyìí pàtàkì níparí insha Allah ta'ala mo pe eléyìí ní nasihatan feminatan nasiha méjì ó pàtàkì ṣùgbọ́n tó kó méjèèjì papọ̀ òun náà ni ká sọ pé Islam. àwọn tí wọ́n ti onímọ̀ ọlọ́run bá fi ìmọ̀ ẹ̀sìn pọ́n wọn lẹ́nu ìgbà mí ń bẹ tó jẹ́ pé àpọ́nlé yìí tọ́lọ́run bá fi sára èèyàn yìí ọlọ́run bá máa mú kó tí wọ́n bá sì í lò ọlọ́run bá ní wàá tulọ̀ àléyìn nábà alẹ́bí àtẹ̀yìnáwó àyàtìná fansalakha minha fàtbáwò ṣèyítán fàkànà mìíràn dọ̀wìn ọlọ́run bá ní wàá ó mọ tinútò díẹ̀ ọlọ́ba ní fansálà faminha ọ̀sọ̀ níbi tọ́rọ̀ ọlọ́wọ́n bá lọ ọ̀sẹ̀ níbi tó ń lọ ọlọ́ni fa àtúbáwò ṣaitan tó tó ẹni ọlọ́wọ́n bá ní ìṣúwá gbátẹ̀lé fàkánà mìíràn gọ̀wì bó ṣe di aródòdó mọ́sọ nìyẹn bó ṣe di arọ́nà mọ́tẹ̀lé tí ẹgbẹ́ tó ṣìnà ọ̀rọ̀ tẹ̀ tó sí à bí ẹni tó mọ̀nà tó tún wà wọnú ìjẹ́ lọ eléyìí ní ko bí a ṣe sahaba nìyẹn bo Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́ọ̀bá kún wọn lé púpọ̀ ọlọ́ọ̀bá kún wọn ní as-sabiquna al-awwalun من المهاجرين والأنصار هذه في سورة التوبة يعني هذه الآية في سورة التوبة ọlọ́ba kò wọ́n ní ẹni ìṣáájú ẹni àkọ́kọ́ láwọn muhajirun àtàwọn ansar nínú ayé mi ní alukur'an karim ọlọ́ba ní kuntum khayra ummatin ukhrijat lin-nas ọlọ́ba ní sábà ní àwọn èèyàn kan lóore tọ́jẹ́ pé ọlọ́ba wa mú wọn jáde láti máa ṣe ayé láǹfààní ọlọ́ba ní ẹ̀yìn sàhábà nígbà Muhammad sallallahu alayhi wa sallam nínú ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ni tó bá jú ànẹ́bíwa Muhammad lẹ́nu ẹni tó bá taikó ìlànà ànẹ́bíwa Muhammad lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó fi hàn sí ọlọ́wọ́ bá ní wàyẹ́sẹ̀bẹ̀ ọ̀rẹ́yẹ̀rọ̀sẹ̀bí بكنا ويتبع غير سبيل المؤمنين قتلين انا وصحابه نبوة محمد صلى الله عليه وسلم الله بان نوال ما تولى الله نبا تتفقون تو انا داني الله نعاد دادا لما رياليه يتشين يوم الدنيا جوات من يميكو نمنا يوم الدنيا جوات الشرير يميكو نلوري ريشي كما قال العلامة ابن القيم عليه رحمة الله في تفسيره القيم تفسير القيم انت قلت لأي آية وهذا وأن هذا صراط مستقيما قال ابن القيم وهذا لأن الطريق الموصل إلى الله واحد وهو ما بعث به رسلا وأنزل به كتبا لا يصل أحد إلى الله إلا من هذا الطريق ولأن الناس أتوا من كل طريق وافتحوا من كل باب لكانت الطرق عليهم مسدودة والأبواب عليهم مغلقة إلا من هذا الطريق فإنه متصل بالله موصل إليه Ibn al-Qayyim al-Jawziyya rahimahullah ó ní gbogbo ọ̀nà kan tí yàn bá rí kéèyàn sọ láti fi wá ìdí ọ̀nà ọlọ́run ọba tí ó bá ti bọ́ ọ̀nà Ànábì wa Muhammad mu ọ̀nà náà ó pin èèyàn onípàdé oríire mbẹ̀. al-muhim ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn onímọ̀ sọ fún wa pé àwọn sàábà lọ́nà ọba gbà lérò nígbà tó sọ pé wọ̀nyẹ̀ tẹ́lẹ̀ rẹ́yọ̀ sẹ̀bílì mọ̀mìnì àfọwọ́dọ̀ Sheikh Ahmad bin Yahya an-Najmi nínú tíra ìtìmọ́mù minna bi sharhi usuli sunna kitabun qayyim kitabun qayyim máa tẹ̀ tíra tó ga púpọ̀ fún àwa akẹ́kọ̀ọ́ bíi tèmi báyìí wọ́n ní fa'áàbí al-aya yufsadu bil mu'minina fiha ashabu rasulillahi sallallahu alayhi wa sallam àárín ayé àwọn tó náà bá ń sọ pé tó bá ti tẹ̀lé ìlànà tó tako fún wa ẹrù ara rẹ̀ orí rẹ̀ náà ni ó fi gbé kò ní rẹ̀ ń bá rú kò ní sọ ẹrù kájú tí ó da níwájú ọlọ́run ọba ó láwọn tọ́lọ́ ọba lẹ́yìn tí ò bá ti tẹ̀lé wọn kò lẹ́rù rí sọ níwájú ọlọ́run ọba ó ní náà làwọn sàhábà ó ní ẹni ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ti sọnù gan-an kọlọ́wà kó mọ́ṣọ́ wálé ní ìsìnà eléyìí ló fà tó jẹ́ pé al-Khatib al-Baghdadi rahimahullahu ta'ala nígbà tí wọ́n ń ṣàlàyé ayàtà mọ́lẹ̀ kan kuntum khayra ummatin wọ́n ni wà áàdà lafz wọ́n gbé lọ́nà tọ́lọ́ bá sọ pé ẹ̀yin lè dáa jùlọ nínú al-Qur'an mú jáde fáwọn èèyàn ẹ̀ mọ̀ pàṣẹ dáadáa ẹ̀ mọ̀ kọ̀bàjẹ́ wọ́n ní tọ́lọ́ bá gbà pẹ̀lẹ́ wa in kana wà nǹkan àmà bó ti yẹ pé àyà yẹn gbogbo àwa mùsùlùmí tá a bá ń tẹ̀lé lànà sàhábà látara lànà nígbà Muhammad àyà yẹn gbogbo mùsùlùmí ló kó sínú tó bá ń tẹ̀lé tọ́lọ́hún ọba àlàfáà mi sálà wọ́n ní ṣùgbọ́n àtàlùmọ́rọ́dù bíi alkhas ṣùgbọ́n àwọn àkọ́kọ́ tọ́nà ọba gbà lérò pẹ̀lú wọn àwọn sàhábà ni ó túnmọ̀ sí ọlọ́ba pé àwọn ni wọ́n dáa jù ọlọ́ba pé ìlànà wọn ní ìlànà mùmìnì torí òun ni àfọwọ́dà ni mọ́mọ́ Tahawi rahimahullahu ta'ala nínú ṣarhu wọn fún aqidatu Tahawiyya wọ́n ṣe khulasa wọ́n ti talkhis aqida ahlus sunna wal jama'a fi sahaba wa mawqifahum wọ́n nínú wa nuhibbu ashaba rasulillahi sallallahu alayhi wa sallam musulmi òdodo yóò nífẹ̀ẹ́ àwọn sahaba nígbà Muhammad wa la nufarritu fi hubbi ahadin minhum nubghidu man yubghiduhum wa bi ghairi al-khairi yadhkuruhum wọ́n ní àwọn sàábà tí wọ́n bá ń sọ pé àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn sàábé àwọn òní sàfẹ́kùn bẹ́ẹ̀ àní sàṣètò bákan náà gbogbo àwọn tó bá dé pé wọ́n bá ń kórìíra àwọn sàábà àwọn náà mọ̀ kórìíra wọn gbogbo ẹni tó bá yẹ sígbà tí ó dàpọ̀ sàábé ọ̀nà àbùkù nígbà dákọ̀ rẹ̀ àwa náà ó ti ka ẹni ẹkẹni àbùkù ẹni ẹ̀tẹ́ wala nadhkuruhum illa bi khairin tábà sọ̀rọ̀ àwọn sọ̀hábà dáadáa láàmà sọ nípa wọn wà hubbum dínun wà ìmánun wà ihsan ká ní ti àwọn sọ̀hábà tí wọ́n bá pé pé èèyàn jẹ́lẹ́sìn ọlọ́run ọba àtàtàrà àti àwọn sàábí mọ̀ bẹ́ẹ̀ náà tábàlìyàn nígbàjọ́ òdodo yóò nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà tábàlìyàn jẹ́ ẹni retí wọ́n júrí ọlọ́run ọba لأن الإحسان أن تعبد الله كأنك تراه طبعا بين دي منزلة اليقين انت عارف المعنى ان يونس يا صحابه wọn ni wà búgbò hóm kákòrò àwọn sàhábà kófùrún ìdẹ́rùgbọ́n rí ìjáde kó nínú ẹ̀sìn ni wà nífàáfà nífàáfù ni tẹ́ pé méjèèjì gan ẹyọkan rẹ̀ tó kó báyàn <laughs> méjèèjì àkó àlùkófù ó tó ládánwò fún yẹ a ń bọ̀ sọ̀rọ̀ pé nífàáfù tó wá kún àlùkófù oníwàtòbíyàn bákan náà ìgbẹ́rùgbọ́n rí sí àṣọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni lidhalika qala shaykhuna شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ومن أصول أهل السنة والجماعة سلامة قلوبهم وألسنتهم لأصحاب رسول الله صلى الله عليه وسلم tẹ́bá fẹ́ mẹ́tún pẹ́sẹ̀ lánàá bí wọlé ọlá tẹ́bá fẹ́ máa wọn á dùn súnà báwa ṣe máa ń tún bàdàn nù àwọn tí ó bá náà bí wọlé ọlá kó lè jáwọn ìyá aláta <laughs> àwọn tí ó bá náà bí wọlé ọlá wọ́n ní tẹ́bá fẹ́ mọ̀ wá àwọn náà làwọn tó jẹ́ pé ẹ̀mí wọn ọkàn wọn yóò mọ sáwọn sàábà nípa Muhammad sallallahu alaihi wasallam bá a sọ nípa àwọn sàábà yìí náà láàsọ nípa àwọn onímọ̀ nítorí pé ìgbà tá nàbí sọ pé al-ulama warathatul anbiya wa inna al-anbiya lam yuwarrithu dinaran wala dirhama innama warrathu al-ilm. لماذا؟ فمن أخذه أخذ بحده فمن أخذه أخذ بحظ وافر النبي صلى الله عليه وسلم النبي يا النبي Ọlọ́run Ọba wọ́n fi dúkìá lẹ̀ fi hàn lè dogun wọ́n fi lélẹ̀ wọ́n fokó lẹ̀ èyí tí wọ́n máa ń dogun lọ́dọ̀ wọn ò náà ní ma anábì nípa mẹ́lẹ̀ akọ́dà bí hafdin wà fẹ́ ẹni tó bá rí mú tó bá rí mọ̀ mú irú ẹni báyìí lórí ẹ̀tọ́ tó tóbi òun lórí ìpín tó tóbi sábàwílé yìí ó ṣàlàyé fún wa pé ẹni àkọ́kọ́ nínú àwọn olùmọ̀ nínú umma yìí òun náà làwọn sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà òun náà ni àwọn al-ulama al-amili àwọn àáfàá tí wọ́n jẹ́ àfọ́ ọlọ́run tí wọ́n tẹ̀lé òfin ọlọ́run ọba wa ta'ala naam ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn onímọ̀ ó ní masalul ulama masalul ma àpéjúwe àwọn onímọ̀ ẹ̀sìn ó dà gẹ́gẹ́ bí omi haythuma saqatu nafa'u haythuma saqatu nafa'u gbogbo bí tó bá ń balẹ̀ sí àǹfààní ni wọ́n máa jẹ́ naam torí ẹ̀rọ lọ́wọ́ subhanahu wa ta'ala sọ pé shahida Allah annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́ba ní òun jẹ́rìí níjẹ́rìí òdodo tí ò línánú tí ò lékenú tí ò sì nínú láíláí pé kò sọ bàtẹ lẹ́yìn òun ọlọ́mọba àwọn màláíkà náà jẹ́rò èrí bẹ́ẹ̀ náà làwọn onímọ̀ nǹkan tó tóbi jù nínú tó ń bẹ láyé àti sánmà òun náà ni ìmọ̀ ọlọ́run ọba lẹ́kan tọ́lọ́wọ́ bàbá ń pe àwọn onímọ̀ tó bá ń pè wọ́n jẹ́rìí lórí ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ó túmọ̀ sí àwọn onímọ̀ epo wọn epo pàtàkì ní níwájú ọlọ́run ọba àwọn tó jẹ́ pé pàtàkì báyìí ni wọ́n rí níwájú ọlọ́run ọba pàtàkì báyìí ni wọ́n rí lọ́dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam kí làwọn nǹkan tó lè fà á táwọn yóò kó wa máa tàbùkù wọn tó ń fi máa yọ fìfèfè sí wọn àwọn nǹkan tó fà pọ̀ táwọn èèyàn fi ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ nínú ìdí wọn náà ni ìrọ́dàtú fasad ìrọ́dàtú alifasade ìmáa màmá fẹ́ ba nǹkan jẹ́ fẹ́ ba ẹ̀sìn ọlọ́run ọba jẹ́ àti ìmáa màmá fẹ́ ba àwọn èèyàn láyé jẹ́ inú alukur'an karim inú suratul baqara ọlọ́ba sọ fún alẹ́gbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba subhanahu wa ta'ala sọ wa minan nas ọlọ́ba ni wà lẹ́bi ó ti ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé kí من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو مد الخصام فإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد ọlọ́ba ni wà níbi obìnrin náà àwọn èèyàn tó jẹ́ pé tó bá gbé ọ̀rọ̀ kalẹ̀ láyé ń bí ó ní ah èèyàn tán ọ̀rọ̀ máa ṣọ́ ní ìmọ̀ ọlọ́ba ní bákan náà bó ṣe wá jẹ́ pọ́rọ̀ rẹ̀ dáa ni yóò tún wá máa pe ọlọ́ba jẹ́rìí pé tẹnu la tún rí ọkàn tó dáa jù bẹ́ẹ̀ lọ wa yushhidu Allaha ala ma fi qalbihi wa huwa aladdu al-khisam ọlọ́ba ní ó sì le jù ní ọ̀tá ó ju ọ̀tá tó gbé ìbọn àtàdáwà lọ ọlọ́ni tó gbèrú ẹni bẹ́ẹ̀ wa idha tawalla sa'a fil ard li yufsida fiha torí pé tó bá ti kú ọlọ́dọ̀ wa nàbí yóò lọ́ máa ṣèbàjẹ́ lórí ilẹ̀ yìí yóò lọ mọ́ bá nǹkan jẹ́ ni wà yóò lè kalẹ̀ harfa wà nàṣú máàlù ṣáyé wallahu la yuhibbul fasad àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé àwọn ọmọ ọmọ fẹ́ balẹ̀ ọlọ́run bàjẹ́ wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́ba ní ẹ̀mọ́ balẹ̀ jẹ́ lẹ́yìn gbàtà ọlọ́ba ti tún ilẹ̀ ṣe inú àdìsí Anas bin Malik radiyallahu ta'ala anhu ìmáàmù wa Shaykh al-Albani wọ́n sọ ha hadith yìí anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni inna mina nasi nasa man jacala allah mafatiha lil khayr maghaliqa lil shar anabi yóò bẹ́ẹ̀ nu wa bá a ṣe wáyé nínú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n bá tó jẹ́ pé ọlọ́wọ́n bá ṣe ní ẹni tó jẹ́ pé dáadáa ó máa tọwọ́ tiẹ̀ ṣẹlẹ̀ tábù bá fẹ́ ṣẹlẹ̀ òní ọ̀hán náà ni wa inna mina nasi man ja'alahu allah miftahan li sharri أو مفاتيح الشر مغاليث الخير ó sì bẹ́ẹ̀ náà ẹ̀dùn ọlọ́run tó jẹ́ pé tí dáadáa bá fẹ́ ṣẹlẹ̀ iná tiẹ̀ máa ń bàjẹ́ ni ṣùgbọ́n tá burú tó bá fẹ́ ṣẹlẹ̀ níbì kan tẹ́ ẹ bá ti síwájú kápẹ́ ten percent tá burú yẹn lè ń retí ẹ̀ẹ́rì one oh one percent ẹ̀ standard ẹ̀rọ kún. arábìnrin fatuba liman ja'ala Allah mẹ́fẹ́ alẹ́kẹ́rì bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ olóríire ọmọ àlùjánná rẹ̀ tó jẹ́ pé dáadáa ń gbọ́dọ̀ ṣùgbọ́n olórí burúkú ọ̀tọ̀ ọlọ́run ọba òun náà tó jẹ́ pé táàbù bá ti fẹ́ ṣẹlẹ̀ òun máa ń wà gbájú mẹ́ tábà padà sínú Islam Saba min hali Sana'a ebi jẹ́jẹ́ Sana'a ló wà Yahudi jẹ́jẹ́ rẹ̀ fún Islam tó ń yìí oríṣiríṣi ilẹ̀ tí islam ń gbà yìí ẹ̀wù àdúrà àlùbáríkà táwa mùsùlùmí ṣe lẹ́yìn Abubakar Siddiq nípa fífi àtúrí lẹ khilafatu nubuwa gbogbo fọ́dọ̀ tí ò bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí ọlọ́ba sì mú lọ pẹ̀lú gbólóhùn kan tó fi sọ wọn ni bí wọn Muhammad sallallahu alaihi wa sallam ó sọ báyìí báyìí wọn ti dà sí lẹ́nu lẹ́yìn Umar radiyallahu ta'ala anhu tó túwọ̀ oríṣiríṣi ààyè onísìlámù dé tó fi di ayé Uthman abúlẹ́bìnú sábà ti dùn sí kọ́nà kan ní wọ́n gbé ah oríire tí wọ́n ń ṣe káàkiri àgbáyé Islam yìí ó yẹ kó ń da ìyẹ̀pẹ̀ sí gàrí wọn. ọjà ilẹ̀ Madina fa asilama nípa àpà fa asilama ọba wá sí Madina lọ́ba dá Islam ọ̀tún nípa wà nípa ìdáhàrò Islam wà ìtọ́nu alikófò ó ṣe bí ẹgbẹ́ mùsùlùmí lóhun nígbà tó kó bẹ̀rẹ̀ ilé yìí ni ó bá bẹ̀rẹ̀ sí máa ṣe ìbàjẹ́ káàkiri ó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ Usman ibn Affan lọ́nà tí ó dada yóò bọ́ sáàrin ọjà yóò bọ́ sáàrin àwùjọ yóò máa bá khalifa jẹ́ nígbà tó gbé fìtínà yìí kọ́ wọ́n lé abúlé ìbẹ̀rẹ̀ sábà wọ́n lé fóònù ìlú mùsùlùmí ó wá lọ sí agbègbè kan ní orílẹ̀-èdè Masar ibẹ̀ ń sìn ní níbi tí fìtínà pọ̀ sí dáadáa ló bá bẹ̀rẹ̀ sí mọ irú àwọn nǹkan tó fẹ́ ṣe ní Mẹ̀dínà káyè ìdá ló bẹ̀rẹ̀ sí mọ ṣe ibi náà ni ìrònú ti fọ́n káàkiri gbogbo àwọn àwùjọ tó fi di pé ó padà sí sábàbí ọkọ̀ òfin kí lélẹ́yìn ìrọ́dà tó fasádì fi hàn kí ẹ mọ́ máa wò pé nǹkan tó ń tò yìí àfẹ́kókò ní pàtàkì jùlọ lórí ẹ̀sùn náà bá ṣùgbọ́n ẹni tó náà bá ṣe léyìí àdéhùn gidi ń bẹ lórí ẹ̀ nínú àdìsí mẹ́mọ́ Abu Dawud àdìsí Abdullahi ibn Umar àníkò Muhammad sallallahu alayhi wa sallam àníbi ni man khasama fi batilin wa huwa ya'lamuhu huwa fi sakhatillah hatta yanzi'a anhu. àníbi ni tó yẹ pé èyí ti ń gbìyànjú lórí èyí tó ń lara lé lórí tó ń tàlé lórí orí irọ́ ni orí àìdá ni tó náà sì mà àníbi ni gbogbo ìgbà tó bá ń ṣe nǹkan abẹ́ ìbínú ọlọ́ọ̀bá níwà títí tí ó fòrò orúkọ wà eléyìí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé àwọn èèyàn kankan wọ́n máa ma fẹ́ balẹ̀ ọlọ́run ọba jẹ́ kù afọ abẹ́bí tẹ̀mí rahmanullah ta'ala wọn ilà yamna min ittiba'i rasul illa shay'an téèyàn bá ní tẹ̀lé anabi wa muhammad nǹkan méjì ni máa ń fà tí a fi máa ń takò ọ̀nà anabi wa muhammad wọn imma al inú kí n jala ìmọ̀ kan wa imma fasadul qasdi wa imma fasadul qasdi tàbí ká ní ìyẹn dà. سبق رسوله وصحابه نبي محمد صلى الله عليه وآله وسلم روى الخطيب البغدادي الخطيب البغدادي ودوا في تاريخه عن أبي داود السجساني يعني صاحب السنن ولما جاء هارون رشيد بشافر رأس الزنادقة خليفة هارون رشيد ندى يوم اراكم mú arákùnrin اراكم tó ń pè ní ṣáàkìr lèyàn jẹ́ ìgbà ọ̀nà kan láti dájọ́ fún pé ẹ̀bẹ̀ lórí paul arun rashid wọn wípé akhbir mi sọ fún mi jẹ́ kí n mọ̀ lima tu'allimuna al-muta'allima minkum awwala ma tu'allimuna ar-rab kí ló jẹ́ pé tọ́mọ bá pọ̀sẹ̀ pé sọ́dọ̀ yín kò fẹ́ kọ́ ẹ̀sìn ọlọ́run ọba nǹkan tẹ́ kọ́kọ́ kọ́ òun náà ni bí ó ṣe máa takàn sàhábà nàbà Muhammad sẹ́gbọ́n tí sákìrì fẹ́ sọ قلنا نريد الطعن على النافلة نريد الطعن على النافلة فإذا بطلت النافلة أوشك أن نبطل المنقول هو اختيار الفاظ وصفه أوشك أن يبطل المنقول تقول إيه آه الله ما كل كتير قوي بيه تقول إن نحن نزلنا الذكر وإن له لحافظون لا يأتي الباطل من بين يديه ولا من min khalfihi ó ní torí pé in tó fi jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ sí pé àkọ́kọ́ pẹ́ nígbà wábẹ́ kọ́ nímọ̀ lọ́dọ̀ wa àkọ́kọ́ kọ́ pé àwọn sàábé ẹni bí ni wọ́n òun náà ni pé tá a bá ti sọ̀kù sáwọn sàábé tá a bá ti sọ̀kù sílé gíláàsì àwọn sàábé gbogbo nǹkan tó ń dà wá yẹn nǹkan ní òwúlò wọn kama yaqulu Barbahari rahimahullah ó ní ìjẹun tó bá tájẹ́tì àwọn sàábé ànábì ẹ̀tọ́ fẹ́ tájẹ̀tì gẹ̀gẹ̀ rà mẹ́wàá Muhammad ó ní wàá kọ́dí àdáwò fi kọ̀bìrì ẹ̀tọ́ ti ṣe báwọn ẹ̀tọ́ tájẹ̀tì mẹ́wàá Muhammad tòótọ́ anábì bẹnu sáré òun náà ti wà nínú àwọn tó fi sùn káfà nábì ọlọ́ọ̀bá yóò sọ pé iná lẹ́dí náà yóò dún mìíràn bẹ̀rẹ̀ ìmọ̀ tí na sàbó pàkọ́dé tàmàlú bòtánà wà ìsìnà mọ̀bí ọlọ́ba náà àwọn tó ń lẹ́sẹ̀ tó tóbi iná làwọn tó jẹ́ pé wọ́n fi nira kan mọ̀mí tó bá pẹ́ tẹ̀ bá fi lórí ire dáadáa níwọ̀n bá wọn ṣe كان عفاسي قل ان من نعمه الرجال هذا حسن ان كان عفاسي قل ان نفس نعمه لهم بيع الكين شاب قدر فانا فكا ان خفف لا صدق يصلي في بل هو سيطر البيت لنا قل الدنيا ان من جاء نفس النبي يحمق على ان يقوم مشنا عليه محمد وان وكل ما تهم لا يوم بيشقى ده قد اذا والله سؤال fẹ́ àtọ́lọ́ba ní kẹ́ kárí ẹsẹ̀ ọ̀hún ní àfẹ́ ṣe kàtàn lórí balẹ̀ balẹ̀ olùsọ̀rọ̀ tó ń bá fi wà ní tọ́lọ́wọ́ bá fi hàn kẹ́ ẹ̀yìn náà lè ta àdókò fẹ́ ṣùgbọ́n olóògbé àpáyé ló pàṣẹ. yóò wá sí ìyẹn rí nàbí wọn kó wà dáadáa lọ. sábàbù kan lọ ní sábàbù kan lọ sí ibi ọ̀nà ni àsọ̀dọ̀ ìrọ̀ àsọ̀dọ̀ fàáyé láti sí sábàbù kan lè ṣe ìdí àwọn ẹ̀sìn ọ̀dà òun náà قبل تعطيل منجد دعوتي وكم بأنبي nínú àwọn ẹ̀yìn tí mo fa kàn sàn láyé nínú àwọn nínú ẹ̀fà kan ní ẹ̀kọ́ tó ń pè tó èèyàn tó dábàá àgbà ìgbà nínú ẹ̀sìn wọn pé àpèsè ọmọ wa kó tó di pé ìmọ̀ tó bí ẹ̀rí kí mo pé tó bẹ̀ àwọn nǹkan pẹ̀lú òdẹ́rí pé ńlá tó fẹ́ sí ọ̀nà ọlọ́sàtà àti pé àwọn nǹkan àti nínú àfẹsọ̀ṣẹ̀. wàhálà ọ̀rọ̀ ní ọjọ́ ìjọba ìtura sẹ́yìn ẹ̀mí ìlú aláwọ̀ àfihàn nínú ìlú mo sọ ìjọba bọ̀ sí kọ́ra yẹn nínú láàkà fáwọn ha afárò ẹ̀mí ìlú ta láàkà fàfi. bẹ́ẹ̀ ló ń lọ àbúkọ́ dára ṣé bá bùlà tẹ̀lé yìí. ọdún sọ̀rọ̀ tọ́lẹ̀ ṣe é àfidàpọ̀ ọmọ ìfọ̀tọ̀ àti àyè pàtí sọ́dọ̀ yìí kò ń sọ ní èyí ọ̀rọ̀ wọn ní ọ̀dọ̀ ọ̀rọ̀ wọn lẹ́la ní wọn ní ta ọ̀rọ̀ tí ó bá tó ìkọ́dù sọ̀tún sọ̀rọ̀ sọ̀rọ̀ wàkọ́ wọn máa múná rọ́ dárí ọ̀tá àdánù sọ̀rọ̀ wọn ní pakọ́ tó ní ẹ̀ka àǹtí máa wà dùn wọn lẹ́nu ìgbà yẹn tó hàn wà bá àǹtí tó dùn pé ó ní kọ́yìn ọ̀rọ̀ bá jẹ́ pé ó tún bá ka ṣe bùkátà tí wọ́n wọ́ bàtà tó sì àsúnwọ́n tó wọ́n bá àrùn bí ká. ó wọ́n tó ní kí wọ́n fi kí wọ́n wọ́n ní bùkátà mọ̀ sí fa gbogbo ìsìnà wọ́n wá fi sí. ẹ̀dá wa ni wọ́n ẹ̀ ṣẹ́ gbogbo ẹ̀rọ ṣùgbọ́n ìdìbò náà. bẹ́ẹ̀ ni wọ́n lọ́kàn kalẹ̀ fẹ́ bí ọkọ̀ yóò تعلم قبل أن أول وقبل أن عليكم بخير تعلموا قبل أن تولوا تفقهوا قبل عين الصوم عليكم الله البخاري من عبد الرسالة وبدأ سواء وعلمك ومعية رحمة الله ومن عجل هي سنة فاته المنقل فيه لا فلنه صايمون لنفسه جميعا وقال hàn sáré eléyìí náà tún lẹ̀ bí kó àwọn ìmọ̀ tán ṣàánú kì í tó wọ̀lẹ̀ nínú ìlú bọ̀. ọ̀pọ̀ ìgbà ilé ẹ̀rọ ṣẹlẹ̀ bí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà gan fáwọn àwọn ọ̀lẹ̀ náà wọ́n

báwo ló wọ́n rárá gbọ́dọ̀ ọgbà mi àbá ìlàgbẹ́gbà ṣe ní ọrùn bẹ́ẹ̀ ní ayé ọrùn ní abata tó fi yàtọ̀ nígbà ọrùn àti ọba nígbà àwọn àgbà tẹ́ pé orun kọ́ fún eléyìí ní ayé tàbá ní o tàbá kẹyọ́ ní ìwọ ní sáfún ní ìtàn kan tó yẹ kúrẹ́ yìí. nígbà a lọ sí ọrùn ní tàbá inú ìdí ọ̀dẹ́ ó ní ẹ̀sìn ẹ̀ máa tó wọ́n ní abúlé ẹ̀ ẹ̀ sì náà kì da ala mobari da sinne sai da amur jini to ala bari su yaro da kuma da sauki a ya ga in bai da bi to ja da fada san ko sai kun ya kale da in in ta so go lo an ta hadisi da zaida kuma nígbà tó ti kánà láti àwọn ọ̀gá fẹ́ wọn làánà wọn akọ yóò yóò dá wọn ọlọ́run yóò dá wọn ti ìtúpẹ́ ju pẹ́ kíláàmù ẹ̀ sáyẹn láti oníkà àná wọn bá ẹnẹ fàyín náà ó ṣe gbọ́ lọ́sùn wọ́n ṣe tó tó mọ ẹni tó ṣe ọlọ́run fẹ́ àná sọlá wà á lè kí àkọ́bí rọ́ọ̀dà náà fọlá rí à بن عماد قال أنت قد وجهك فقال أخبرت ما جرى في قدرت على ركعه فقال بأبي الرحمن ودل أدبك عليه قال لي في حصل فقال لا موت قلت عند كما وضعنا صوين رحمة الله تعالى ولكن ولد الله يجعل قد يكون مستحقا كل ثم لك فون سبب يا بدو كانوا ممكن سبب الى سبب يا مقال ما كيف متشكا olóògùn làwọn ibi o. ó sì yà láàyè wà bá nà kí àmọ́ àrí ẹni tó ní jẹ́ tó torí ẹni jẹ́ orí ọba àdìyàn bí wọ́n ní islam wà á rọ̀ fi bá láwọn àmọ́ ìlànà àfihàn. nǹkan àhárọ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ fẹ́ jìnnà ìlú wa sọ̀rọ̀ dájú mọ́ ọ̀pẹ̀ islam ní. wà á láti àgbo ra wọn yóò fà ní àtọ́wá ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí jìnnà sọ̀rọ̀. lẹ́ẹ̀kan tí wọ́n àwọn ti ṣe pẹ́ra olè lábàá bá tó di ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n lè rí ọtí kárẹ̀ tí wọ́n lè àwọn olùkọ́ sebe ẹ ma ṣe kò da lebi ewé ní wàá fa ewu tá a dáhùn la lórí ìgbìkan yẹ. ọ̀rẹ́ náà ká sí mọ́ ẹ àwọn olè sánú kí a nílò àmọ́ kò olóògbé ìjẹun ti làwọn. ẹ tó fún àwọn ọ̀rọ̀ ó jà o ewu ó burú jẹ ẹ tó dà wá sí lọ. kí ló ń tó dà wá sí ìyá ìyá mọ́ ó ti ayé wa. ẹ tó di sísọ náà ọ̀nà náà ká di ọ̀rọ̀ ẹ̀ di àyẹ̀fẹ̀ yà lù pa. pàtó بك ربك لا اله الا انت شكرا اليك السلام عليكم ورحمه الله وبركاته نعم اذا Ìjọba ọjà wálé ìgbòjì so àbọ̀ èlànà tí àwọn jẹ́ àpá wa. Àbẹ̀bẹ̀ àpá kí jọ ìbé ọ̀kan àbẹ̀bẹ̀ ti ṣe ó lé àbèjì àwọn àpá pé ó jọ nínú àkọ́ tí wọ́n sọ àgbà wà ẹ̀sọ́ bíi ìta ìlú tí ó sì mí sọ̀dọ̀ lè rí tó yẹ ti ní kọ́ ọ̀kan àwọn ìbí wà tó wà ẹ̀sọ́ ìgbà náà kámsá gan pásọ́fẹ́ lè tún wọn lẹ̀ àwọn yẹn bá wí kọ́ ọ̀kan lórí ilé ìwọ̀n níbi ò

láyé ìtẹ̀jú àtẹ̀jú ìmọ̀lá tí olùdarí ètò tí wọ́n fún wa pé láyé ètò kan ìgbésẹ̀ ẹnu ìgbọ́ àtúndé àtẹmọ́ olùdarí tí a ẹnu náà làkẹ́ ká kù sí kéyìn hàmìlẹ̀ àwọn àti wọn àwọn yẹn wọ́n wò ó pé kò sí àgbà sún náà ní pàtó rẹ̀ ìdè àṣà ẹ̀yìn àgbà ọjọ́ ìdáná bá láyé ní kò ní bí wọ́n ti máa ṣe sàwẹ̀ tàbí àbí àbá ìrọ̀bì ọ̀gbìn ní súnà kó rí kéré oyin rè ṣe súnà ọjọ́ ìbẹ̀rẹ̀ ayò tí wàá bá lè mọ ìpín bí ṣe sùn lè mọ náà nígbà tí ó na ìpínlẹ̀ ọjọ́ ẹ̀yọ ìdálá ìtẹ̀síwé láti wọ́n máa fi ṣe ọ̀ láti lè ń fi gbé wà. ẹ̀sìtẹ́ni máa fi hàn ìfẹ́lẹ́ ọtí ọtúrẹ́ wa ó ní wọ́n pè é wà gba èèyàn gbé ṣe tó ẹ̀sìn kan alẹ̀ gbígbọ́ ẹ̀ lè jẹ́ ọmọ ọ̀rọ̀ náà ìwà sanu yóò ala kami àti sílẹ̀ rẹ̀ náà yóò ẹ̀ka ló lọ ṣe ní mọ́tò sún ní ilé ìtọ́lá ìwàhùn àgbò ìwà àti ọ̀sọ̀lá òbí wa tó sì ọtí náà ẹ̀rọ àwùjọ àṣìgbà. àwọn àníkọ́ àní àṣà pé gbogbo ọjọ́ ìwọ̀n ọjọ́ ìgbọ̀lá náà bí ti bọ́ọ̀lù fún ìbọ̀yé a máa fi bẹ̀rẹ̀ àwọn àfààfin wọn ti kéde wà àwọn ògbà àbí káàkiri ìdíjú wọn gbọ́ ṣé lọ sí ọ̀rọ̀ yìí ti bẹ̀ kò sá ní ìdí ìgbà orí àwòyáwá ẹ̀fọ́ láti pọ̀ ìlérí ìtàn ti pé lọ́lọ́ fáwọn ọ̀hún àyè àdìmọ̀ àti ìyá gbàbáṣà ẹ̀yìn náà túmọ̀ sí wọn náà bí wọn sọ wípé fún àwọn tó wáyà lọ padà gan ìdìmọ̀ àdàlà àwẹ̀ kó ọ̀jọ́jọ́ ọbẹ̀ yóò di ìtumọ̀ èyí rẹ̀ kọ̀ nípa ìwà òkú ìtúpọ̀ àwa ti gbé ìjọ tó padà mọ́ á fi ṣe ìjọ ọ̀sọ́mùlọ̀ lẹ́yìn àwọn àtọ́kàmọ́ ní ìṣẹ̀lọ̀ tó lọ fún àkọ́kọ́ nínú ìlànà ìlọ ní kò yí wà lẹ́kàn lọ sí ọ̀dọ̀ sáwọ́yẹ lẹ́kàn tó kọ̀ṣẹ́ ìfọ̀dọ̀ lọ́wọ́ tọ́jú ìdílé eré ìwọ́sọ̀ pé kílẹ̀ kan wá gbogbo ọmọ àti ọ̀wẹ̀ náà pé tí ọbọ̀ ti tọ́ fífi sọ́nà pé ọbọ̀ ìdílé ọbọ̀ àtọ̀dẹ̀ kẹ́yà owó fi gbà ọ́ نعم أو نعم أي لفاك وغلانا ما حمل نعم فين قد عفا كيف سليمان لا لا نعم نعم نعم non non non è è è cosa, che che ne ba ta rahimu fi ni jami'in a harin shari'a wa kuri sun ọkà tó jẹ́ bọ́ ní àwọn èèyàn ní bàbá tí kí nǹkan mímọ̀ rẹ̀ tán tó táwé àánú àwọn akẹ́kọ̀ọ́ jiyàn nípa bí tó tó náà káà jẹ́ ọ̀nà máa rẹ̀ sí. wọ́n parí àwọn akẹ́kọ̀ọ́ ojúṣe rẹ̀ bí tàbí ìjẹ́pẹ̀ àti ẹ̀jẹ̀ ọ̀kan náà tán lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ sí ẹ̀ ìlú òfin tó bá sì máa lórí àgbàrí mọ́ sí pàtàkì tẹ́lẹ̀ tó ń wáyé ìpá sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀lú rẹ̀ bá ti ṣẹlẹ̀ àkọ́kọ́ pé ó ti pẹ̀lú ẹ̀kọ́ bó ṣe wá ṣẹlẹ̀ pẹ̀lú ìlú ìdásọ̀rọ̀ pẹ̀lú àwọn ìlú ẹ̀mọ́ ẹ̀kọ́ òun tó mọ̀ ní àlọ́ tábùnà tó dájú bọ́dá sí ẹ̀kọ́ yìí lọ́pọ̀lọpọ̀ wà tẹ̀lé mọ́ra òní tó mú sí dára fún dára ta ìwé ní kọ́ àgbàlá tó wà ẹlẹ́ kútu ẹgbẹ́ tó kú tó lọ́la ní ìgbésẹ̀ tó dẹ́kun àfihàn lọ́rùn bá wọn àṣẹ́kọ̀ọ́ akẹ́lẹ́ ìgbà fún bàjọ́ lé lọ. dókítà mọ́lẹ̀ ti kojú ẹgbẹ́ dọ́rọ̀ làwọn àá bàbá náà wà láwùrọ̀ bóyá kí wọ́n ilé yìí bá kù pé sẹ́yìn tó la bí kan pé lẹ́sìn kan sọ̀rọ̀ kí wọ́n dé pé lóṣù àbílẹ̀ wọn kẹ́lì tó jẹ́ tó àwọn ìgbìmọ̀ kí wọ́n fún òun ní ayé mi lọ́pọ̀ ọ̀dà ọ̀dà bá ya ẹ̀ ṣé wọ́n pé lẹ́yìn ìlànà àlàyé tó ń lò ọdún lọ́pọ̀ ọ̀dà bá tó ń yọ mọ́ ká bá àtàkùn ọ̀dà tó tọ́ tó jẹ́ pàṣẹ sí ìyàwó tó mọ̀ ọ̀rọ̀ tọ̀tọ̀ lọ́kọ̀ ìbára àwọn bá ka ọmọ yẹn fòfin ẹ̀ ṣe lọ́kọ̀ parẹ́ ní sàn ìdíjà tó ń tàn pé ọ̀gbẹ́ ìmọ̀ yàrá ìdíkọ̀ ń rí aṣọ mọ́tò ìsọ̀kọ̀ yẹn tí ìṣòro ìyọ̀ lọ́sà ìmọ̀ adé ẹ̀yìn ìdáná pé eléyìí pé ní àwọn ọ̀tún tí aláàtọ̀ ní òun náà ń yọ àtàmọ̀ ẹ̀yìn ìdẹ̀ẹ́yìn ẹ̀wẹ̀ àfẹ́ ọmọ ìlú rọ̀ pé kìá tó bọ̀ ló bá ní pé lórí ìmọ̀ ẹ̀yìn ní àwọn wé ẹ̀rẹ̀ rẹ̀ ó gbà yóò lọ́wọ́ nǹkan gbà ọ̀rọ̀ alẹ́ lórí sí ìlú náà pé àwọn dáhùn dáhùn sí ìjọ ìdáyé kò dáhùn tọ̀sọ̀ àti ìdí àwọn bàbá yìí pátán ti ní fáwọn ẹ̀kọ́ máa lọ́kọ̀ wọn. ìwé ilẹ̀ yìí sọ sẹ́yìn náà nínú ẹ̀lẹ́kọ̀ àlùfẹ́ mọ́ ìgbòho sí àti àmì ìsìlámù ilẹ̀ yìí lẹ́tọ́ ní ìdá ọ̀dọ̀. àtòrí pé wẹ́ ànábì kẹ́ ní làwẹ́ àlùmọ́ ọ̀fẹ́ náà lọ́dọ̀ náà ni pé yóò tún máa hasa ilẹ̀ mú lọ́dọ̀ bá sọ dáa pé òfin wọn wẹ́ rẹ̀ wẹ́. ọ̀dọ́ dàbí tẹ́ àti mo mú ẹ̀ de wà á fọ́ọ̀dé nínú ìyá tí wọ́n ní ìyá bá ń tẹ́lẹ̀ rí sọ yà pé ní ìgbà yìí ẹ̀rọ bá ti ẹ̀ tẹ́ bá mú ìròyìn nínú àmọ́ nínú ẹ̀sìn kẹ́rin yìí sọ nǹkan bá ti yàgbé àánú wà lẹ́fẹ̀ẹ́ nǹkan. ọ̀dẹ́ ni ẹ sọ pé inú èrí náà lẹ ó tó rí sọ pé a kì í jẹ sí ẹ̀rí àkọ́kọ́ tí mo bá ní náà ó bá náà bí àwọn táwọn ṣe kí wọn gbogbo èsì mo bá pẹ́ńṣọ̀n ẹ̀ tàbí wá nínú ọwọ́ àwọn tó a tó rú àhàdé bìrì ìgbà tó sọ àdé bí àwọn àwọn àdá sọ àmì sọ bí lò dé àkébi ìwé tó ń sọ ní náà àti ìrìnlẹ̀ tó mọ̀ ẹ́ la ní sọ wọn yìí alálẹ́ tó yẹ sọ àní kẹ̀dẹ̀ lẹ́yìn sọ tìyẹ ọmọdé tẹ́lẹ̀ ọmọdé bá fẹ́ yẹn mọ́ ọ̀rọ̀ àgbàlagbà ló tó mọ̀ ní wa da wani wajen ya rahmatullah o mu wasa bi ne wa ko da umar su fe mi ba a kan na ko kuro bi o ta fe u tere je bo de u to da na wa na so su sallallahu alaihi wasallam tan pe ka wa be wa ja be be o ja ayi ni na ka ji sa muhammad sallallahu alaihi wa to ga fa ana to se ko mu fa anda da lu ka bi ayi muhammad sallallahu alaihi wasallam ẹtí ẹlẹ́gbẹ́ ṣe mo ti lọ àmọ́ ẹ̀sọ́ ní ọwọ́ ajé ọ̀hún ẹ̀gbára èkó lè yé tó fi lọ àfa ọ̀yẹ́ ẹtí ìgbà ẹ̀fà àbí ọwọ́ ọ̀fà lórí ẹ̀ kíjì ẹ̀rí sáré pé ẹ̀jẹ̀ sọ yé ọ̀yà tó kù ní kẹ́mà àtọ́ yìí náà mọ̀ àkókò àná wọ́n kò fẹ́ yìí àwọn èèyàn nígbà tó ti kọ́ iye ẹ̀jẹ̀ tó tù sùsù yẹn ìwà ilé ẹ̀ kí pàtó bọ́n tó sọ bíbí ọjọ́ tó ti sọ̀rọ̀ bí ṣe ọ̀hún ṣe ní ìdí máa gbọ́dọ̀ lọ pé ọmọ ọ̀rọ̀ ń bẹ ọ̀lọ́ àlàǹgbà ó là ọmọ ọ̀rọ̀ àlàǹgbà ó ọ̀pẹ ọkọ̀ láà kó àwọn lágbàǹgbà tí a ti ṣàtàn bá ní ọkọ̀ ó àwọn ìjọ àwọn tó ń ṣàgbà òhù ní ní àgbà jẹ́ kan bá láti gbọ́n tí ebi pé yóò fi tẹ̀ àwọn tó bá ní kùn ọ̀pọ̀n ó ní tí ó mọ̀ wọ́n tún lè láti ẹ̀rù kẹ́ẹ̀tì gé fífi àwọn ayébá ọ̀rọ̀ àkókò láti ọmọ náà yẹn tó kí wọ́n lè yẹ́mù kìlẹ̀ àti ìlẹ̀rú عمر به يقيم جراحهم لا يكون اعتداف حمجة وجسن وصن أي بنقول بيه ẹni bẹ́ẹ̀ ni kéré ẹni ìyẹ́ kó ní lọ ọlọ́pàá láti ṣe ìlú ọ̀tẹ̀bá náà onímọ̀ onímọ̀ ilẹ̀ ilẹ̀ lọ pépé ọba ìmọ̀ oní ìyá ọba ọjọ́ ẹ̀ ti wá ìyá òun àwọn ìyàtọ̀ máa tẹ́kọ̀ọ́ ọmọdé ibi tó ọlọ́run ọlọ́bọ̀ lọ́sùnmọ̀ ìdádọ́rọ̀ òwú ẹ̀yẹ́ tó ṣe ṣàkíyèsí náà láwùjọ ẹ̀ṣẹ̀ àti fún àgbàlá mix nínú fi tó ń lọ wa ní àwọn tó gbá àwọn àgbà àwọn àgbà wọn kò àwọn àgbàlá nìkan bàbá ìtọ́kẹ́ ọ̀rọ̀ pé ìdí ìgbà fọmọ àwọn fẹ́ẹ̀ gbàlá jọrọ bí ìgbà àkó múra àwọn àmì àgbà múra sí ẹni àgbà ẹni bàbá sixty bàbá sọ̀rọ̀ kíkà pẹrẹ pẹrẹ bá tó aló kan ṣọ̀rọ̀ àdúró fún tó mú pẹpẹ tó mú pẹpẹ bá kó

نقول علم وعوذ بالله عن زلزال الخلق نعم جمعوا شيء نعم ايه سو eléyìí kú gbé abẹ́gbẹ́ ìṣèlú àkàtúntò abẹ́ nígbẹ̀jọ láti máa bìí dáa náà ìdó tí ó lọ yàwó àwọn ènìyàn lọ́wọ́. èèyàn kan tí ó jẹ níyàwó bẹ́ẹ̀rẹ̀ ní ó wá òrí pé kẹsí èyí fún mi ọdún ọmọlẹ̀ ó fẹ́rẹ̀ wà. ìjẹ́ báwo ẹni bá àlejò dá kí ni àti orí ẹ̀ sọ́wọ́ ẹ̀yẹ náà. أرحنا لله صلى الله وسلم على رسول الله ونبي محمد صلى الله عليه وسلم على آله وصحبه وعلى ìbéèrè tí a bá yé àtọ́ ìbéèrè ìbéèrè rẹ̀ ẹ̀ fi bá wò nìkan àgbègbè ká yé àfẹ́ kan fi sáfìkì nìkan àfimọ̀rí báàbò wà nílé ká báàbò ká bá tàbí bí kò fi àgbẹ̀ báàbò ká nílẹ̀ ní ibẹ̀ kan bá pa àwọn bó sì wọlé mọ́lẹ̀ lè dà kọ́ra kẹrí ọ̀pẹ́ ní mọ̀ tọ́nà fi yín ọ̀yìn ọlọ́run làwọn ti fọ́n ọlọ́run dẹ́nu kẹ́lá ní ìzọ́. أعوذ بالله من الشيطان الرجيم ما قال أردتم أردت الضرع على زوجي بالراشد مولانا طلع وصار بل دعم بطوانا راشد رحمه الله وتقول يا أبني سبب ذلك رقعتنا لك وقال ما نقول كي يقول لك سيدوني طلب من لدو تقعد أو قبل فنيا من وقعد kíkọ́ jọ̀nà fún ìyá tó fún ìyá máa bẹ̀ mọ́ oníkọ̀wá mẹ́rin ó ní ìtọ́ tó lẹ̀ mẹ́rin tí kíkọ́ kì í ṣe ìgbòho rẹ̀ rọ̀ hàn lọ. wọ́n ní ìyá mi wọ́n ní ìyá akẹ́kọ̀ọ́ mẹ́rin. ó sì bá wà láwọn oṣù mẹ́rin bá sọ̀rọ̀ wọ́n báyà ń tọmọ ẹ̀yàn wọn tọ́lá. ó sì ní ìlú náà ṣe olùmẹ̀sìn obìnrin tá a yẹ ẹ fún túmọ̀ sẹ́yìn pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló fẹ́ òfin rẹ̀ wọ̀rọ̀. bí a thì và có cái trung tâm chỉ đó nó cũng bỏ bỏ là bỏ để bố này cho này và đâu để phụ huynh có phụ huynh có phụ huynh có em hiểu cũng bỏ để là người để phụ nữ đi bộ đồ nhà mà hồn biết cái cái sự tao xin để và hồn để chơi nhà đi bộ mà sao đó đi bắt tôi này sẽ dẫn cái lối sự ghê cái cái sự gì đó là cái mà phải là một ngọc wọ́n lè mọ kí وقد قال فمتعه على موسى قدره وعلى قوة مقدر قدره لو lẹ́yìn ẹ̀sùn olùkọ́ àti àwọn àṣẹ̀ká kan kọ̀ máa ń wọlé kódà dárú bẹ́ẹ̀ lọ ìṣókè rẹ̀ ọ̀nà olú àwọn pápá rẹ̀ jẹ́ wọn fẹ́ lè mọ̀ rẹ̀ oníkóso ojú kejì ọ̀nà ọ̀gbọ́n ẹgbẹ́ ojú kejì láti ọ̀pọ̀ ní ti pẹ̀lú rẹ̀ pàjá òṣèlú owó tí àwọn ẹgbẹ́ máa fẹ́ wọlé mi wọlé ọ̀rọ̀ rẹ̀. ìbá ọ̀rọ̀ tó wà ní ilé ìjọba ọ̀gbìn tí yàrá ìṣúná ẹ̀ yìí ọlọ́run àti ìṣúná ẹ̀ yìí ọlọ́run tẹ̀sán náà rẹ̀ ìkọ̀rọ̀ á kẹ̀lé wọn lẹ́nu pé ìtọ́jú kálẹ̀ ń fẹ́ là wọ́n ti fẹ́ fi àwọn kan ló máa ṣe wọ́n fi pàtàkì àlè wà ńlá bẹ̀ wọ́n kì í mọ̀ àlá wà kì í sọ̀rọ̀ kọ́ abóni tó níbẹ̀ fi wọ́n ní kì í mọ̀ àlè yìí kan bẹ̀ wà tùbà. ṣé ya o wò ṣé mo tọ̀ alákọ̀ọ́gbẹ́ òkùnrin mọ́lẹ̀ la yẹn. abẹ́ bẹ̀rẹ̀ sí pé ìpàdé bàbá ògùn nabi bọ́ọ̀nù nabi lè kó ìṣe bó sà kàkà ìnà bẹ̀. mo ti ká yọ ọ ìyá wọlọ́ ọ̀rọ̀ sà tẹ́mi sọ ọ̀rọ̀ mo rọ̀ ọ́ ọ̀rọ̀ kíkà mẹ́ta wà á ṣe ìpìlẹ̀ jẹ́ ọ̀rọ̀ bá ìṣe ọdún ọ̀rọ̀ ṣe tọ̀rọ̀ bá ọmọ ẹ̀nà ọ̀rọ̀ ṣe tọ̀rọ̀ bá mi ṣe àṣẹ àánú bó ti mi ìlú àlè wá fi ìlú rẹ̀ náà àfà tó bá ṣàfẹ́ ìmọ̀ kó bá mi lè kóra sí ìmọ̀ fún mi wà ní ilé pọ̀ wọ́n jẹ́ rẹ̀ àwọn tó kí rọ́bì ọlọ́ ẹ̀kan àtúnṣe nípa wọn ní ìyàwó àti ìdáná àti àkọ́yàdọ̀ àti ìfọ̀ àti ìfọ̀ ní ìfọ̀ sọ̀tì àwọn ọmọ. ilé ìfọ̀lọ́fọ̀ ṣe wọ́n ní kí la béèrè tó wà lórí ìmúra àwọn sọ́mọ̀ fọ́ tó bá wà wọ́n ní ìfọ̀lábà lórí irun ibo lọ́wọ́ lẹ́yìn àwọn òwúsàn àwọn òṣèlú àbẹ́sẹ̀ ọ̀kan lórí ìfọ̀lọ́fọ̀. هنا سلم صلى الله عليه وسلم إن كنا جعلنا hukum sama o ko lu o anom a o a ni يقرأ بها كثيرا من قتادة القوم يقول لك أسقى نقلها الحفاء ثم غلط تقام سجد ربنا إليكم تقول سفر لي بالحسان ندعو الرحيم ثم البواد والسجد والهنيا بواقع pé sọ yìí làwọn akéjú àpẹẹrẹ àǹfààní àrẹ àwà ṣùgbọ́n sàárà ojú sí ìgbà ní ọ̀nà ìjàmbá rẹ̀ pẹ̀lẹ́ níbo láti bílà sí ẹ̀yìn adé yìí kọ ní ìdàrà ní ọ̀ ní wọ́n yà mọ̀ náà ní bàbá ọmọ tẹ́lẹ̀ òjò ìpè ọ̀rọ̀ nítorí máa pàdé àfẹ́rẹ́ yẹlẹ́ ọ̀sá ọ̀rẹ́ pé محيط والله محمد حبيب الله وعلى كلام بيتي هو جبهه على الإمام محمد صلى الله عليه وسلم وما يسلب سبحانه ثم بسم وله يعني محمد الله يرحم عزيز الإسلام قال أفجد المؤمنون بعد مسلمين مهم وبلا أولي حياة صبيان وصمت بقت سحل أمام منوي أمام الذين هم قوم صيامتهم والقاشدوا الذي ألهم فيه ولا بيري قالوا أنا عمي بس أن تكون رغم بولد الذي أمام لهم يرى سلاحهم في خاطر الرسول wọ́n ṣe àdìgbà ń dàmọ́ wọn kan fọlọ́ alẹ́ yóò ṣe fàyà ọba àti gbà ó ní sọ́kọ̀ àti àrọ̀ ó dẹ̀ sọ́kọ̀ àrọ̀ àwọn ilé ìwọ̀sẹ̀ ìdáfà sàrẹ̀. ó ní àgbẹ̀wò alhamdulilayi láti sàrẹ̀ ó ti wà pé alẹ́ kọ́ ó mú ká láti ó kọ́ ṣe ó dẹ̀ sọ̀rẹ̀ báyìí. الذين من الرسل يعيشون بجوهرين أو الذين هم بصلاتهم خاشعون أي الذين ينظرون إلى قوض سجينهم أعطوا بجوهرهم àti ìgbà ni wọ́n mọ̀ sáàmù ìṣe ìwọ̀n náà ní ọdún eré ìṣẹ̀rí pẹ̀lú ní àwọn ọmọ ọmọ ọmọ ìyá pẹ̀lú àti ìgbà tó wọlé àwọn òkú ọ̀nà tó tàbí kọ̀ bá ń kàmá ẹni kí a kó bí náà kọlọ ló bá mọ̀jú bẹ́ẹ̀ lè wọn ń wọlé kó náà kí ẹsùn àyè ìwé pípé àti òmùwé ẹ̀rí ìjọba Muhammad sọlá àbúrò ìgbésẹ̀ yìí Muhammad tí wọ́n kó kó pípé àti ní ọmọ àní ní wá kúlẹ̀ oṣù pàtàkì tí wọ́n bí àtàlẹ̀ sá bẹ̀rẹ̀ ní ìgbà wò wá láti bá bọ̀ ẹgbẹ́ ìgbà àyà lójú wa ilẹ̀ àmọ́ pàtàkùrọ̀ jẹ́ lójú àwọn àyà wò ọgbà àfa ilé lọ àyè pé wà wọ́n àtàlà àti àtàyè ìyàwó ibi tá a ta wò wọ́n wọ́n láyè báyìí báyìí àmọ́ tó gbà wá èyí lọ́dọ̀ mẹ́tẹ̀rẹ̀ àwọn àmì náà wọ́n gbé náà nípa pé mo mọ wò wò yẹn mo kà wá bá gbogbo ìgbà tó lè jù wá lóye ọ̀pọ̀lọpọ̀ àwọn àlóyún fa mi òun àwọn àlóyún tá àwọn òun náà káwọn mọ òjòkó ju láti dáfẹ́ kan lè gbọ́ àyè káwọn abẹ́lá mọ̀ ìyá káwọn yòókù dúró ní eré káwọn àwọn àlóyún fóònù bẹ́ẹ̀ lórí ju káàdì ibi káwọn àlóyún káwọn àti sìn yẹn lábẹ́rẹ́ gàdú wọn gbà ọkọ̀ bá ń tó òtún yẹn ọba wò fà lórí. àwọn òṣèlú àwọn òṣèlú wẹ kàmú kí a gbèsè àmọ́ yàwó nù ilẹ̀ tó ní àti ọ̀yẹ̀kú sàmì bá ní ọ̀sán ká àtọ̀ yẹn múlẹ̀ àti ìwé lẹ́gbẹ̀ẹ́ nígbà tí a sọ̀rọ̀ sáré àwọn àǹdí agbá fi àwọn yíyí wọn lọ́sọ̀tún hàmọ́ kí kúmọ̀ làmọ́ kúmọ̀ wọlé àti yíyí wọn wá ogbó sẹ́lẹ̀ mọ́ kódà bá a fún àti ti wọlé ló agbófin a sì ní sọ̀tọ̀ tó ti di òfin fún òye tó máa ti àwọn ẹ̀sìn á bàbá àwọn ẹ̀sìn sábà fún un tí wọ́n hàmọ́ yẹn wọn lẹ́m a sọ dodo náà fún ti báyìí òwe yẹn rẹ̀ sí palẹ̀ mọ́ni fún àti yàrá kó tó ń fẹ́yìn nígbà tí alẹ́ mọ̀ hàmì tẹ̀sẹ̀ lẹ́yìn òkú náà pàtàkì bọ́fin pàtẹ muhammad tó ní ẹwọ́ rẹ̀ sí i lọ́wọ́ pé àwọn kan yà wà àwọn ìpè fún owó ẹ̀ nípa ẹwọ́ ẹ̀ wọ́n yà wọ́n pàtẹ mọ̀tọ́ nípa àwọn pàtẹ lẹ́wọ̀n àwọn tó bí wà nínú owó àwọn ìbọn tẹ̀ sí ìdí ẹ̀ nílẹ̀ ní wà á jẹ́ muhammad تعالى نعم Thank you. sọ̀wá ẹ̀mí ìfọ̀ àkọ́kọ́ àbí pé ní nàṣẹ́ká kọ́kọ́ ẹ̀yìnà ilé ìmúra ọlọ́pàá sí ilé ìmọ̀ oṣù ìyá àkọ́kọ́ mú ọ̀pọ̀lọpọ̀ wa lérí orí wa ṣe é lò oṣù mẹ́jọ. tí ó sọ pé pẹ̀lú ọ̀rọ̀ mi kí bẹ́ẹ̀ ni bí ẹ tó pé ẹ̀ tó ṣùkà mídíà ọdún bẹ́ẹ̀ ni ó máa ń ìgbà rẹ̀ ìwé iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀nù kan ìṣẹ̀lẹ̀ wà. ẹlòmíì ti sinmi tó mú lóun fún ìyájọ́ ìjọ ìfọ̀ ọ̀dọ́ báyìí ọwọ́ ṣẹ̀wọ̀n lọ́wọ́. ó ní ìfọ̀ ẹlòmíì bẹ ẹgbẹ́ tó mọ́ bàtà fẹ́ ìbàjẹ́ orí kojú rẹ̀ bá fún mú. ó ní bí o ti bá wọn fọ àwọn ọ̀nà tó mú wá fẹ́ bla ilé bẹ́ẹ̀dì wà gbá ẹ̀mú rẹ̀ tó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ èyí tí wọ́n bá sọ sábà ìfọ̀kẹ́ á. nínú àwọn ìyíbá ìyíbá ọlọ́wọ́ aláwọ̀ ọ̀tá nínú kí wọ́n tọ́ra ní báyìí sẹ̀yìn àti ìjọ ọba ọba ṣoṣo ọ̀tẹ̀dẹ̀ alá àbújí gbogbo wa ní àtúwọ̀ òkè ayé bẹ́ẹ̀ àbúrò ní pọ̀ tí omi wà wá fani pọ̀ wá jẹ́ ọ̀n bẹ̀ ọjà ìrìn àbúrò tó wá bẹ̀ tó kò da ọkọ dáadáa rẹ tó kọ rẹ ọkọ lóore kọ tó kọ fún ọmọ kọ bí wọn ti wà kọ sábàdà ẹyẹ wa bí ọ̀rọ̀ àwọn ọba kan ṣe fún ọmọ ọkọ ní kọkọ ọkọ tuntun kọ ìdí ìdí omi jẹ ṣe sókè mi wọn yọ lọ́rùn yọ rẹ àmọ́ nítorí pé aṣọ ṣe báyẹ̀ bá àwọn ṣe máa sọ̀rọ̀ lérí báyìí pápá bí àwọn ṣe máa rọ̀ ẹ̀yàwó yẹn báyìí ọ̀rọ̀ bá díẹ̀ ní àwọn àtàn yóò ṣe èyí bá yàtọ̀ pé àwọn èsì ọ̀rọ̀ àṣẹ ọlọ́run. gba ní bẹ onínú àwọn peter sí ẹ̀ka tó pàdé sọ yẹ ká ṣáà fi ìwọ para wa. ẹ̀yìn ẹ̀jẹ̀ tó ti gbà díẹ̀ sí ẹgbẹ́ nàmbà kò sí nìkan bá yóò bá pa níwọ̀n kẹ́ ìjọba wẹ̀ díẹ̀ tó ìwé náà tó pàdé yàn. ó lè ṣe ti náà ẹ̀ ń bẹ tó èmi bí nọ́mbà yẹn wọlé yọ ẹ pé ọ̀sẹ̀ sọ̀bà máa lé fún mi dẹ́n kó sì dìbò sí yìí rà fà á ti ká máa ó sì wọ ọ̀rọ̀ ẹ ọ̀sán yóò fún ọ. Gẹ́gẹ́ bí gbogbo àpò náà ìwà ọmọdé ẹni lẹ mú yá parí ọ̀sán yẹn o. Ọ̀pọ̀ ló mi ṣe kìlẹ̀ kan mi wù mí. Àti ilé mẹ́wàá ni àgbèsà àlè sábà ìjọba gbá mi sí ilé ọkọ̀ máa ń lo ọba tó ń bà mí ń bẹ fún ọmọ láti ẹ̀rí tó ń lè ṣe. ìtajà omi ìsọmọlá kí omi àwọn tó tọ̀ ṣe ìtafà kan kó máa tó ràn kọ́ nǹkan yẹn. ẹni táwọn ẹrú sẹ́ni jẹ́ ẹlòmíín bẹ́ẹ̀ tó ń kó sọ̀rọ̀ kó sáà kọ́ fún àwọn ìtàn ẹni yẹn nígbà tó o mọ ẹni sọ̀rọ̀ tí wọ́n jù tó o lè sọ kẹ́ pé ẹ̀jẹ̀ ó lè ní kì í ṣá àwọn àbí ìlànà tó sọ ẹ̀ ẹ̀jì wàá ó mọ ẹ̀fí ká lọ́kùnrin sáwọn ti pa àbáyé ẹ̀yẹ wọ́n ìyá ọkọ̀ tó alo kẹ́kẹ́ gbàmí ṣe wọ́n ń sábà pọ̀ lọ́ra rẹ̀ àti ìpò ìtò wúlò ẹ̀ka ẹ̀kún kílè ní ìtòsí tó àtàkì mẹ́tìrì àmọ́ àfihàn rẹ̀ wò rẹ̀ púpọ̀. gbogbo àwọn kò ní ìlú ilé tẹ̀lé ìjọ kọ́rẹ́ǹtì kejì ọ̀rá ẹ̀tọ́ yóò sì fi àgbẹ̀ náà àìsàn gbogbo ìdásíkò tó bá ṣe ṣùgbọ́n tó bá ṣe ní kó àmàlẹ́ yìí àwọn left eye wọ́n kò lóyún àwọn olùkọ́ ẹgbẹ́ kò fún ọṣẹ tí wọ́n ti wọ́n ti mi bẹ́ẹ̀ fún àfihàn ó sì gbé ọmọ dánilẹ́wọ̀ ọkà jọ èyí báwo ṣe kọ́ ló sọ wà wà ṣóbi àbí kí wọ́n ti máa lò àwọn ọ̀nà tí wọ́n fi yà wá fún fún ìjọ àṣọ ọlọ́run bá fọ́ náà sára tí ó fi gba ní ìmọ̀ ìjọ ìmọ̀ ìyá ọ̀dà ẹni tó pè ní káàdì àṣà àṣà tó lálẹ́ ní

ìyẹn ò tí wọ́n ti ní pé tùmọ̀ ní ẹ ṣe ààbò gbogbo ẹ̀jẹ̀ tàbí mọ́ kí ayé pàtàkì yọ. ọ̀yọ̀ tó àwọn ẹ̀ka ọ̀tà ọ̀rẹ́ ẹ̀jẹ̀ fún ẹ̀ rí kò yẹ fún wa lè ṣe bá ìjà káwọn bá ṣe ọ̀sùn àpò wàtálà ó bu àdé àfẹ́ lónìí ní ẹ̀ ó lè kó lè fọ́ alẹ́ rẹ̀ kó lè wà ní ìdúmọ̀ rẹ̀ ọ̀rọ̀ àlàwé ṣé tó bá máa yà ìwé kọ̀ọ̀kan láàpẹ́ lè gbé sí ìdìbò rẹ̀ mọ́ta jàlẹ̀ tọ́lá ọ̀sán mọ́lẹ̀ ọ̀rọ̀ mẹ́rin àti àkàn àkàn lè lè náà ìbá kí ìyàwó yà wà náà tó ṣe ránilá. tẹ́lẹ̀ sábà ń ka àwọn kankan àgbà kan gbà. ṣe gbogbo ẹni ló ń gba ṣàlàyé ẹni àpá ọ̀ ṣe gbà ọ̀dà ní ẹ̀rọ àwọn ṣẹlẹ̀ tó ní kí ṣe dù ṣùgbọ́n àlùfẹ́ ní wọ̀sán ẹ̀ àwùjọ làlùfẹ́ràn kàlàlùfẹ́rànìkọ́ ẹ̀rí ṣe rọ́bẹ́ bíi ṣùgbọ́n ọ̀dẹ̀ fún àlùfáà ní oṣù olùwọ́ wege idan fara ne ne mai wala yau ka tullo ne ke na fuwa ne ami kuma kwa ni marka da har mai bayin Allah dulo baraka ilmi Allah bi wa na sa umma to ya masu ya su bar wa no mu ki khawf wa mu kala ba su ba kuma shi kwada ne sai na tuma ne amma ba ya yi so kan ko dan da ku sai da kin mun kuna ko so ne amma kuma mafiya ma so so mọ́ kaba nínú ìlà ìgbà kéèyàn kò sí ní ìsòkòtò èyí tí àṣọ tó sọ pé kéèyàn kò ṣe yìí sòmìlá bàtà dábà sọ ìlú ọ̀rọ̀ yìí nígbà máa fún wa àwọn náà sọ ó sọ di ìpẹ́ ẹ̀ka tó yàn sọ ọ̀rọ̀ adá pẹ̀lú àlàyé wọ́n bá ti kó oorun yìí kan lára àwọn owó ìrẹsì tó lọ́nà òun àìkúnra kiri àwọn ti ń sọ àánú ìgbìyànjú ìṣàlẹ̀ kàkà kọ́lá ọmọ tó kọ́lá àwọn àwọn ọjọ́ látara ilé ìgbẹ́ àmì ìmọ̀ fàjà níwọ̀n èyí ló kà ẹ̀ ti ṣàkọ lára ọ̀ kódà ẹ̀gbọ́n àwọn tó tàkì wọ́n mọ̀ ẹ̀ tí àwọn sami torí palẹ̀ ẹlòmí máa ń da ọ̀tẹ̀ dá ẹlòmí sọ orí ti ọ̀rọ̀ mi sọ kó tó wọlé yé máa ti ní ọ̀rọ̀ nǹkan láti dá àfàkà yìí ní ọ̀rọ̀ ìṣe ọ̀ní bẹ́ẹ̀ bá a sọ lé ọ̀tọ̀ máa má sọ pé n tó ṣe fọ́ yé nínú ọ̀rẹ́ láàyè àti ilẹ̀ ìjọba fèrò ọlọ ẹ̀dẹ́gbà kan lórí àwọn ọmọ yẹn ṣe pàtàkì rẹ̀ ṣe ká ṣe ká máa ṣe sí tó kọ́ lọ àfọ àlẹ́ kan ṣe mú èrè pé kó fún rí níbi ọ̀rọ̀ sọ̀rọ̀. mo lè ká lọ́wọ́ ti béèrè fọ́kàn tẹ̀ gbọ́n orí rẹ̀. ó wà mí àfa àwọn èrè kódà bóyá àwọn ẹ̀lẹ́gbẹ̀ta àbálòpọ̀ nù

ọ̀dọ̀ ṣùgbọ́n nínú ọwọ́ àdọ́kà sí gbọ́ èèyàn ó ní tó tó dé fún òkú ẹ̀rẹ̀ tó rẹ̀ kọ́ dráì ọ̀rọ̀ ẹgbẹ́ lọ́dún wọn mọ̀ ẹ̀gbọ́ rẹ̀ yẹn wọn àkókò tó dé pẹ̀lú àwọn olùdíje yóò wá bẹ̀rẹ̀ wọn ká ẹ̀jẹ̀ ká wọ̀tán ẹ̀jẹ̀ ká mọ̀ lo àwọn kí àlẹ́ àbájá ọ̀fẹ́ èyí gbé lérí ìbáyìí tó wọ́n fi pọ̀ nínú ọlọ́run ọ̀hún tó bá ìlànà ìsọ́fún ìjẹ́ bíbí àláyé òní gbogbo ẹ̀ mọ̀tò oríire ọlọ́run náà láì pẹ́ẹ́rẹ́ èèyàn tó kí ọlọ́run fọ́ọ̀yà lórí ti sọ̀ kúrò ó lò ó já ẹrú ó lé ọdún láró orí kè ájọ ẹ̀yìn orí ti mọ́tò ó tọ́ ilẹ̀ wa sọ̀tọ̀ tí ò tó ó lé tó tó kó o lè dá ọ̀rọ̀ nú káyọ̀ ó sì lè kílè òun lè kó lè fọ́ọ̀lọ́ pọ̀lọ́ نبينا محمد صلى الله عليه وعلى وصحبه وسلم وكون أم أحد وآيات من وحيد فكت أورا سورا شفاء عليكم أمتون لفت صورة كيساني سير صدق كل أعيك سنة وغير فريد صورة يقول لك ايه سو ان كان كنت ما دي بقى اي تو مصور ذاك في حسين مصور ويا طول الاكيل او يقول لك ما كويس جمهور اكون عارف ان كنت على صلاه في مختلف الجمهور بتاعنا باور الله ينظر الى في دين والسبب في السياره والجبان في كلام غدا شافه ابي تكوين او بوك او هذا الجمهور في ممان مو العقل òun tí àwọn afẹ́ mọ̀dá bíi fáyé ọ̀kà ṣùgbọ́n àwọn fáyé ọ̀dà náà máa wọ ọ̀rẹ́ ẹ̀ tẹ̀lé àwọn ìdílé àtòbí tó yẹ ní àfihàn di gbogbo ìwà táwọn ẹ̀ gbọ́n láyọ̀ yìí lọ ní ẹ̀yẹ kí ni gbólógẹ́ sí olóòtú ẹ̀ ní wà lé sálà yìí pé gbóbi táàsì òtẹ́ lò tábà wà lóṣùwọ̀n sálà òun náà ní mahamma wò sẹ́mọ̀ òjò náà ó tàbí ìkíláàsì pé mẹ́sàrà tẹ̀lé náà yìí ní kò sí àbílẹ̀ lílọ àwọn yòóyì tó ṣù yàtọ̀ ìfọlá àmọ̀ sábà dìlà bí ṣe náà yàrá wà ní sàtìkàn gbọ́dọ̀ àmì bá ṣe ṣùgbọ́n àwọn àbáwà wọn náà fi ọsẹ wọn ní wọn bí lọta nígbàtí àmì ìjà táyà wọn ti kọ èyí tó bọ pé wọn wò láti pa ṣùgbọ́n bá sọ̀rọ̀ pa ọ̀hún ní kọ̀ọ̀kọ́ lè sọ̀rọ̀ tó yá mi ra pé wá ọwọ́ ní àbáyọ lọ sí pé fẹ́ wáyé fòmó láti òsì ọlọ́run ọlọ́run lọ ní òun ká lọ sí tó ń pé alẹ́ ọwọ́ ẹ̀fọ́ pẹ́ ọ̀rọ̀ ọ̀bà tó òun náà máa wú àmọ́ ọjọ́ sàwà tó pẹ́ ọ̀bà tó ń ṣe ọ̀sẹ̀ ní kálukú ọ̀rá yìí àdàmúgbà àyè náà ọ̀bọ̀ máa fa adó alágbọ́n fún àbí ìrọ̀há àmàtàlá ìwádìí ó ṣe ìgbàgbọ́ ní àbínirọ̀ akẹ́kọ̀ọ́ àti àṣẹṣùn kọ̀ọ̀kan wa fún wa níṣà lábàjì sọ sí ọ̀la àti àtẹ̀sí ju ọ̀la ní àgbàlá mẹ́wàá kánú wa bá dáa àwọn àwọn abẹ́ kọ̀ wa àfọwọ́ àfọwọ́ la ọ̀nà tuntun bí ìbáyé kálá fi kọ́ wa ọ̀nà àgbàlá ìrọ̀há ní àìsàn láti àṣẹkọ̀ àfíà tí wọ́n wáṣà fi ọ̀la jíjìn ọ̀rẹ́ kí àwọn ilé ọ̀tàlá àṣọ wọn la délé ayé ní àgbà tí a ṣe kírun àlàáfíà tó sẹ́lẹ̀ ṣe ìtàkàlù. اللهم لا حمد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله أكبر إله الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا محمد رسول الله أشهد أن محمد رسول الله وأنه أشهد أن محمدا رسول الله حتى بين عفاها حتى الحري على صلاة حتى يلد الفلاح لا إله إلا الله